سورة الملك بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. ìbùkún ni fún ẹni tí ìjọba wà ní ọwọ́ rẹ̀ àti pé òun ni alágbára lórí gbogbo nǹkan. alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwal azizul ghafur. ẹni tí ó dá ikú àti wíwà láàyè kí ó lè bá a wò èwo nínú yín ni yóò ṣe iṣẹ́ rere jùlọ àti pé òun ni alágbára aláforíjìn. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور òun ni ẹni tí ó dá sánmà méje ní ìpele kan lórí ìpele kan. o kò lè rí ìpakasọ nínú ẹ̀dá ọba àjọkẹ́ ayé nítorí náà tún wò ó yí dá ǹjẹ́ o lè rí lílà pẹ́ẹ́pẹ́ẹ́ kan bí? ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير lẹ́yìn náà kí o tún wò ó yídá lẹ́ẹ̀mejì sí ìríran náà yóò padà sí ọ̀dọ̀ rẹ ní ti yíyẹpẹrẹ òun náà yóò di aláàárẹ̀. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير àti pé a ti ṣe sánmọ̀ ayé ní ọ̀ṣọ́ pẹ̀lú àwọn àtùpà a sì ṣe àwọn àtùpà náà ní òkò àsọbádé fún àwọn èṣù a sì ti pa ìyà iná jónijóni léṣe sílẹ̀ dì wọ́n. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير ìyà iná jahannama sì ń bẹ fún àwọn ẹni tí wọ́n ti ṣe àìgbàgbọ́ sí olúwa wọn ó sì burú ní àpadà sí. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. nígbà tí a bá jù wọ́n sínú rẹ̀ wọn yóò máa gbọ́ kúnkún iná náà bẹ́ẹ̀ ni yóò máa ru sókè. takadu tamayyazu min al-ghayb kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha sa'alahum khazanatuha alam ya'tikum nadhir. díẹ̀ ni yóò kù kí iná náà já ara rẹ̀ kùtùkùtù sí ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí bí ìbínú rẹ̀ sí àwọn aláìgbàgbọ́ ṣe lágbára tó. ìgbà yòówù tí a bá ju ìjọ kan sínú rẹ̀ àwọn olùsọ ibẹ̀ yóò máa bi wọ́n léèrè pé ǹjẹ́ olùkìlọ̀ kan kò wá bá yín níbí. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير wọ́n á sọ pé bẹ́ẹ̀ ni dájúdájú olùkìlọ̀ kan ti wá bá wa ṣùgbọ́n a pè é ní òpùrọ́ a sì sọ pé ọlọ́run kò sọ kinní kan kalẹ̀ ẹ̀yin kò wà nínú kinní kan ju ìṣìnà tó tóbi lọ. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. àti pé wọn a tún sọ pé tí ó bá ṣe pé àwa gbọ́ràn ni tàbí tí a sì lo làákàyè ni a kì bá ti wà nínú èrò iná jónijóni. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. nígbà náà wọn yóò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn nítorí náà ìjìnà sí kí ọlọ́run kó máa bẹ fún àwọn èrò iná jónijóni. innal ladhina yakhshawna rabbahum bil ghaybi lahum maghfiratun wa ajrun kabir. dájúdájú àwọn ẹni tí wọ́n ń páyà olúwa wọn níkọ̀kọ̀ tí wọ́n ní àforíjìn àti ẹ̀san tí ó tóbi. wa asirru qawlakum aw ijharu bihi innahu alimun bidhati sudur. àti pé bí ẹ bá fi ọ̀rọ̀ yín pamọ́ tàbí ẹ sọ ọ́ síta dájúdájú òun ni onímọ̀ ohun tí ń bẹ nínú àwọn gbáàyà. ala ya'lamu man khalaqa wa huwa al-latiful ǹjẹ́ ẹni tí ó dá ẹ̀dá kọ́ amọ̀ ni àti pé òun ni aláàánú alámọ̀tán. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور òun ni ẹni tí ó ṣe ilẹ̀ fún yín ní rírọ̀ nítorí náà kí ẹ máa rìn ní àwọn agbègbè rẹ̀ kí ẹ sì máa jẹ nínú ìṣe rẹ̀ a ó gbé gbogbo ẹ̀dá dìde sí ọ̀dọ̀ rẹ̀. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور ǹjẹ́ ẹ̀yin á fi àyà balẹ̀ sí ẹni tí ó ń bẹ nínú sánmọ̀ pé kò lè jẹ́ kí ilẹ̀ gbé yín mì ni nígbà náà ilẹ̀ náà yóò máa mì tìtì. am amintum man fi samaa'i an yursila alaykum hasiba fasata'lamuna kayfa nadhir. àbí ẹ̀yin ń fi àyà balẹ̀ sí ẹni tí ń bẹ nínú sánmà pé kò ní í dà lé yín lórí àwọn ẹwọ̀rọ̀ òkúta nítorí náà ẹ̀ ń bọ̀ wá mọ̀ báwo ni ìkìlọ̀ mi ti rí. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. àti pé àwọn ẹni tí wọ́n ti síwájú wọn pe ọ̀rọ̀ Ọlọ́run nírọ́ nítorí náà báwo ni àtakò mi ti rí. awalam yaraw ila at-tayri fawqahum saffatin wa yaqbidn ma yumsikuhunna illa ar-rahman innahu bikulli shay'in basir. kò lè dá wọn dúró àyàfi ọba àjọkẹ́ ayé dájúdájú òun ti rí gbogbo nǹkan. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. ta ni ẹni tí yóò jẹ́ ọmọ ogun fún yín tí ó lè ràn yín lọ́wọ́ láì jẹ́ ọba àjọkẹ́ ayé dájúdájú àwọn aláìgbàgbọ́ kò sí nínú nǹkan kan ju ìtànjẹ lọ. أمن هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَلْ لجوا في عتو ونفور ta ni ẹni tí ó lè máa ṣe àsìkí fún yín bí wọ́n bá dá èsì rẹ̀ dúró bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ wọ́n ti ṣe orí kokun sínú ìgbéraga àti sísá kúrò níbi òtítọ́. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا أهدى أمن يمشي سويا على صراط مستقيم ǹjẹ́ ẹni tí ń rìn ní ìdoríkodò ni ó mọ̀nà jùlọ ni tàbí ẹni tí ó ń rìn ní ìdúró déédéé ní ojú ọ̀nà tó tọ́. Qul huwa alladhi ansha'akum wa ja'ala lakumu as-sam'a wal-absara wal-af'idah qalilan ma tashkurun. sọ pé òun ni ẹni tí ó ṣe ẹ̀dá yín ó sì ṣe ìgbọ̀rọ̀ fún yín àti àwọn ìríran àti àwọn ọkàn ọpẹ́ yín tí ẹ̀ ń dá kéré púpọ̀. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون sọ pé òun ni ẹni tí ó dá yín sórí ilẹ̀ àti pé ọ̀dọ̀ rẹ̀ náà ni a kó yín jọ sí. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. àti pé wọn yóò máa sọ pé nígbà wo ni àdéhùn yìí yóò ṣẹ tí ẹ̀yin bá jẹ́ olódodo. قل إن إنما العلم عند الله وإنما أنا نذير مبين sọ pé dájúdájú mímọ̀ rẹ̀ ń bẹ ní ọ̀dọ̀ Ọlọ́run nìkan àti pé èmi jẹ́ olùkìlọ̀ kan tí ó hàn lásán ni. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون nígbà tí wọ́n bá rí ìyà ní ohun tí ó súnmọ́ pẹ́kípẹ́kí ojú àwọn aláìgbàgbọ́ yóò dúdú tí ìdààmú àti ẹ̀tẹ́ yóò sì bò. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم sọ pé ẹ̀yin kò sí àkíyèsí ni tí ọlọ́run bá pa mí rẹ́ àti àwọn tí ń bẹ pẹ̀lú mi tàbí ó bá ṣe ìkẹ́ fún wa nítorí náà ta ni ẹni tí yóò dáàbò bo àwọn aláìgbàgbọ́ níbi ìyà ẹlẹ́ta ìlérò. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين sọ pé òun ni ọlọ́run àjọkẹ́ ayé ẹni tí àwa gbàgbọ́ àwa fi ara tì í nítorí náà ẹ ó mọ̀ ta ni ó ń bẹ nínú ìṣìnà tí ó hàn gbangba. Qul ara'aytum in asbaha ma'ukum ghawra faman ya'tikum bima'in ma'in. Sọ pé ẹ kò ṣe àkíyèsí ni pé bí omi yín bá di ohun tí ó gbẹ ta ni ẹni tí yóò mú omi ìṣẹ̀lẹ̀ wá bá yín.